ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run mo tún wí lẹ́ẹ̀kan sí wípé ògo ni fún olódùmarè gẹ́gẹ́ bí a ti mọ̀ èmi ni ìránṣẹ́ ọlọ́run alààyè olúfẹ́mi ọmọ bádébóyèga ẹni ìpè olúwa bàbá agbo ilé ẹ̀rí olúwa worldwide family bẹ́ẹ̀ ni ní ọ̀tẹ̀ yìí gẹ́gẹ́ bí gbogbo wa ti mọ̀ èmi ò kì í wàásù ìtọ́ni olódùmarè ni ọ̀rọ̀ mi láì ṣe pé ọlọ́run dẹ̀ sọ̀rọ̀ mi ò ní bọ́ sórí afẹ́fẹ́ kí n máa sọ̀rọ̀ ọlọ́run tó rán mi sí ọ níbikíbi tí o bá ti ní àǹfààní láti máa gbọ́ àbí wo broadcast yìí káàkiri àgbáláyé kí ni ọlọ́run ní fún ọ ọlọ́run bá mi sọ̀rọ̀ amú mi lọ nínú ẹ̀mí a sì ṣe àlàyé fún mi nípa kí ló ń jẹ́ orí orí kí ni ìtumọ̀ orí orí la fẹ́ sọ̀rọ̀ lé lórí ṣùgbọ́n kí n tó tẹ̀síwájú si fẹ́ kí gbogbo ọmọ nàìjíríà nílé lóko ní òkè òkun a kú ìgbérò orílẹ̀-èdè nàìjíríà tuntun bí a ṣe búra wọlé fún president bola ahmed tinubu bí a ṣe ti ṣe ìbúra wọlé fún ẹ lọ fi ọkàn balẹ̀ ìlérí ọlọ́run máa ṣẹ ni gẹ́gẹ́ bí mo ṣe sọ broadcast mi ti bí oṣù kan sẹ́yìn mo ní ó ṣeé ṣe kí tinubu jẹ́ ẹni ìlú lọ́wọ́ ọlọ́run nítorí ọlọ́run ti sọ̀rọ̀ láti ọdún 2020 January one Ọlọ́run bẹ́ẹ̀ ló mi sọ̀rọ̀ láti sọ pé twenty twenty three la máa rí orílẹ̀-èdè Nàìjíríà ọ̀tun mo wá sọ mo ní dájúdájú ẹni tí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà bá ti bọ́ sí lọ́wọ́ ní twenty twenty three òun ni Ọlọ́run fẹ́ lò gẹ́gẹ́ bí olùtukọ̀ Nàìjíríà ọ̀tun kò dẹ̀ ní káwọn ènìyàn fọkàn balẹ̀ àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹ rí i pé appointment ìyànsípò bíi méjì tí ààrẹ tuntun kọ́kọ́ ṣe ẹ̀rí pé yorùbá ní báyìí ó kọ́kọ́ ti ṣe ìyànsípò ti aláké ọmọ èkìtì ní aláké gẹ́gẹ́ bí agbẹnusọ the presidential spokesman mídíkìlì yẹn ló dárúkọ ẹ̀ ló yàn gbàtó tún di ọjọ́ kejì báyìí àtúntì bọ́ ìyànsípò arábìnrin wa kan láti Ondo state gẹ́gẹ́ bí ọ̀gá àgbà customs ọ̀gá àgbà aṣọ́bodè ṣe báwọn fúlàní náà kó síbẹ̀ tẹ́lẹ̀ mo sọ fún yín mo ní aṣíwájú bọ́lá ahmed tinubu gcfr president orílẹ̀-èdè nàìjíríà tuntun mo ló ní irun rere fún ìran yorùbá nínú ọkàn ẹ̀ ẹ jẹ́ ká máa fi àdúrà ràn lọ́wọ́ bí ìjọba ẹ̀ ṣe máa tẹ̀síwájú kẹ́lẹ̀ jẹ́ ká máa ní sùúrù fún god bless you gẹ́gẹ́ bí mo ṣe sọ à ń sọ̀rọ̀ nípa orí ọlọ́run ní kí n sọ̀rọ̀ nípa orí lónìí kí ni o rí ní ọ̀pọ̀ ìgbà nígbà tó bá dáa fún ẹ̀dá láyé wọn á ní orí ni tó bá tún kù díẹ̀ káàtó wọn á ní orí ni màá kọ́kọ́ sọ ọ̀rọ̀ ara mi kó lè yé ọ dáadáa kí n tó ká tó wá lọ sínú bíbélì mo fẹ́ sọ ọ̀rọ̀ ara mi àti ìrírí mi nípa orí bẹ́ẹ̀ mo jẹ́ ẹnìkan tí ọlọ́run nífẹ̀ẹ́ sí dáadáa nígbà tí ọ̀rọ̀ ìgbé ṣẹlẹ̀ a pè mí pẹ̀lú agbára ẹ̀mí mímọ́ a sí òkè ọ̀run a fi ọ̀run hàn mí a padà sáyé àwọn ẹ̀bùn iṣẹ́ ìránṣẹ́ tẹ̀lé mo bẹ̀rẹ̀ sí rí mo bẹ̀rẹ̀ sí ní ẹ̀bùn ìríran àsọtẹ́lẹ̀ ẹ̀bùn ìfèdèfọ̀ gbogbo ẹ̀ wọlé ẹ̀bùn ká gbàdúrà àdúrà àgbàṣẹ ká gbọ́ léèyàn ká rẹ̀ yá gbogbo ẹ̀bùn yẹn wọlé mo dẹ̀ bẹ̀rẹ̀ sí tẹ̀síwájú nínú iṣẹ́ ìránṣẹ́ ní ìgbà náà lọ́hùn ṣùgbọ́n ní ọdún mẹ́wàá tí mo ti ń ṣiṣẹ́ ìránṣẹ́ tí n bá ti gbàdúrà fún yàn ọlọ́run máa ń dáhùn àwọn ènìyàn rí àánú gbà nípasẹ̀ àdúrà mi àwọn ènìyàn rí ìṣẹ́gun nípasẹ̀ àdúrà mi ṣùgbọ́n èmi gan mo ṣiṣẹ́ ìránṣẹ́ fọ́dún mẹ́wàá ìgbésí ayé mi ò yí padà ó bá mi débi pé aṣọ kù ẹyọ kan àti ṣòkòtò kan sí mi lọ́rùn mo dẹ̀ ń gbàdúrà kíkankíkan mo dẹ̀ ń lọ ṣọ́ọ̀ṣì kíkankíkan mo dẹ̀ ń gbàdúrà pẹ̀lú àwọn ará ṣùgbọ́n ayé mi ò yí padà òṣì ta mi débi pé mi ò rówó máa fi wọkọ̀ tí n bá fẹ́ lọ sí anywhere ní ìgboro bó ṣe wù jìnnà tó tàbí kó súnmọ́ tó ẹsẹ̀ ni màá fi lọ tí màá fi bọ̀ ní ìgbà tó ọlọ́run tó fẹ́ dáhùn àdúrà mi tí mo ti ń gbà láti ọjọ́ tó ti pẹ́ nínú òṣì àti ìpọ́njú gẹ́gẹ́ bí ìránṣẹ́ ọlọ́run mo bá sùn ní alẹ́ ọjọ́ kan nínú ilé pẹ́rẹ́ǹtì mi nítorí ìgbà yẹn àti èmi àti ìyàwó àti first born àti second born inú ilé pẹ́rẹ́ǹtì ni mo ń gbé nígbà tí mo kúṣẹ̀ yàrá kan náà fi mí sí níbẹ̀ tí gbogbo ẹ̀mí ń lọ̀ mí níbẹ̀ tàbí bàbá fẹ́ dáhùn àdúrà mi bàbá wá wá ní òru nígbà tí mo sùn mo ṣe ń wo bàbá funfun kan nìyẹn bàbá tí mò ń sọ yìí skin ẹ̀ àwọ̀ ara ẹ̀ funfun bí aṣọ mi ni aṣọ tó wọ̀ sọ́rùn funfun ni ó ní irùngbọ̀n tó pọ̀ gan-an bíi tàwọn bàbá wa Wọlé Ṣóyínká ẹ̀ irùngbọ̀n yẹn náà funfun bíi taṣọ ọrùn ẹ̀ gbogbo irun ìpéǹpéjú ẹ̀ báyìí funfun ni nǹkan ṣoṣo tó dúdú ibi tó dúdú lára ẹ̀ ojú kóró tó dúdú lójú yẹn kóró ojú dúdú yẹn ni ètè ẹ̀ funfun bí aṣọ ọrùn mi ni ni bàbá yẹn wá jí mi òun ló jí mi jíjí tí mo jí báyìí mo wo bàbá yẹn lókè orí mi báyìí ó kọ ojú sí mi náà àjọ àjọ ó kọ ojú sí mi báyìí torí èmi kọjú sókè ní sí alvestod ìgbà tí wọ́n máa jí mi tí mo lajú báyìí mo wo bàbá yẹn náà ó kẹ̀yìn sí alvestod ó kọjú sí mi báyìí àjọ ń wojú ara wa báyìí ló sọ lórí ọmọ mi wọ́n ní tó bá ti dìde lọ sọ fún ìyá ẹ kó bá ẹ bọ orí ẹ kó lọ ní èmi dárúkọ àwọn nǹkan tó ní ká nìyẹn ṣùgbọ́n àwọn nǹkan tó ní kí ìyá mi kójọ ẹ lẹ́kù lẹ́ja ọtí obì ó wà bẹ́ẹ̀ omi wà bẹ́ẹ̀ lóríṣiríṣi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó ní kí ìyá mi lọ ní gbogbo nǹkan wọ̀nyẹn ó ní kó fi bọ orí mi ó ní kó máa sọ fún orí mi pé wọn orí ìrètí òun bàbá yẹn ní òun ni ẹlẹ́dàá ó ní ìrètí òun ẹlẹ́dàá ń gbé bọ̀ ó ní kó rí mi kó má jẹ́ kó fo orí mi mọ́ ó ní kí n sọ pé kí ìyá mi bá mi ṣe bẹ́ẹ̀ ìyá mi ò ṣerú ẹ̀rí lójú mi nítorí pé àti bàbá mi àti ìyá mi alákọ̀wé ni wọ́n bàbá mi lọ́ọ̀yà ni ìyá mi ẹnjìníà ni inú ilé ibi tá a ti bí mi nìyẹn mo wá mo wá hágìl pẹ̀lú bàbá funfun yìí pé ìyá mi ò mọ̀ ọ́ ṣe bàbá funfun ó wá gíw pẹ̀lú mi padà pé ìyá mi mọ̀ ọ́ ṣe kò dẹ̀ dákẹ́ bàbá funfun disapia náà bàbá funfun disapia èmi dìde mo tan ọbẹ̀ switch mo tan ọ lára ògiri mo fẹ́ wo time ìgbà tí máa wo time mo jágo mẹ́ta òru mi ò lè lọ máa kọlẹ̀kùn yàrá màmá mi nígbà yẹn mo bẹ̀rẹ̀ sí ro irú kí lélẹ́yìí abaláwo ni mo já sí ìta ní bàbá funfun ta ló ń sọ̀rọ̀ lébo lẹ́ja lébo iyán gbogbo ẹ̀ wọ́n sọ kọ́ fi bọ orí mi ẹja àrọ̀ gbogbo ẹ̀ mo ní ta ni bàbá funfun ta ló dẹ̀ pé ẹni ìdẹ́ lóhùn ni ẹlẹ́dàá mo bẹ̀rẹ̀ sí ìyẹn ni mo ṣe ṣe tójú fi mọ́ gbà tójú mọ́ bí aago mẹ́fà kọjá díẹ̀ mo dìde mo lọ kọlẹ̀kùn yàrá màmá mi ta nìyẹn olúfẹ́ mi ni o wọ́n dẹ̀ wá sílẹ̀kùn fún mi mo wọlé tì wọ́n gbé stúdù fún mi kí n jókòó wọ́n padà sórí bẹ́ẹ̀dì mo jókòó nǹkan tójú mi rí ni mo wá ṣàlàyé fún wọn mọ́mí mi sọ fún mi ó lóun mọ̀ ọ́ ṣe ó ní lóòótọ́ ni ó lóun mọ̀ ọ́ ṣe bẹ́ẹ̀ bí bàbá rẹ̀ ṣe sọ pé bàbá òwúrọ̀ ó lóun mọ̀ ọ́ ṣe ó ní nítorí pé bàbá òun adáhùn ṣe ni ó dẹ̀ máa ń ṣe fún àwọn kọ́sítọ́mà lójú nígbà tí òun wà kékeré ló bá tán ah ìgbà di pé ojúmọ́ èmi ò ní nǹkan kan ṣùgbọ́n gbogbo nǹkan tí wọ́n ní kán fi bọ orí mi yẹn mọ́mì mi pèsè ẹ̀ wọ́n rán ọmọ lọ́jà èyí tó wà lé wọn mú síta wọ́n pèsè gbogbo ẹ̀gbà tó máa fi di bí aago márùn-ún rọ̀lẹ́ wọ́n ní kí n wá jókòó mo jókòó wọ́n pèsè gbogbo ẹ̀ sínú àwo sínú abọ́ sínú gbogbo ẹ̀ mọ́mì mi gbé wọ́n gbé sórí mi wọ́n sọ pé ẹlẹ́dàá ọmọ mi olúfẹ́mi tètè là orí ọlọ́lá máa pè é ránníṣẹ́ wọ́n gbàdúrà bí bàbá funfun ṣe ní kán gbàdúrà pé ire ẹlẹ́dàá ń gbé bọ̀ báyìí kó má fò orí mi mọ́ wọ́n tún gbé nǹkan mi wọ́n tún fi wọ́n tún gbàdúrà yẹn bẹ́ẹ̀ ẹ̀yin èèyàn mi a ṣe àdúrà yẹn ó jẹ́ ọ̀sẹ̀ àkọ́kọ́ nínú oṣù yẹn ní ọdún yẹn a lò gbogbo oṣù yẹn tán a bọ́ sí oṣù kejì nǹkan ò tí ì yàtọ̀ mo ṣáà ń ṣe tèmi kiri ìgbà tó kù bí ọjọ́ márùn tí oṣù kejì máa parí ní ìṣẹ̀lẹ̀ abàmì kan ṣẹlẹ̀ o ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn ló sọ mí dọlọ́là títí dèmi òun fi ọ̀nà mi hàn mí títí dèmi God bless you ó ṣe rere ká wá padà sínú ìwé mímọ́ orí pàtàkì orí ní ara orí jẹ́ àpẹẹrẹ ọlọ́run ní ayé ẹ̀ ẹ̀dá tí ò bá lórí kò lọ́lọ́run orí jẹ́ symbol of God gbàyẹn ni mo fi mọ̀ pé orí ni àbábọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà orí tún jẹ́ ìlànà kan tí èèyàn fi ń gbàdúrà sí ọlọ́run nítorí ọlọ́run tí à ń kúnlẹ̀ tá ń rawọ́ tá ń gbàdúrà sí tẹ́ ń fẹnu gbàdúrà sí yẹn àpẹẹrẹ ẹ̀ lára wa ni orí yẹn nígbà míì tí a bá fẹ́ bọ́lọ́run sọ̀rọ̀ tí a bá di orí wa mú tàbí tí a tú orí wa ṣe ọlọ́run là ń túṣe yẹn inú ọlọ́run á sì dùn ẹ jẹ́ ká lọ sínú ìwé mímọ́ ìwé àwọn éfésù orí karùn-ún ẹsẹ̀ ìkejìlélógún káàkà sí ìkẹrìnlélógún mo kà báyìí ẹ̀yin aya ẹ máa tẹríba fún àwọn ọkọ yín gẹ́gẹ́ bíi fún olúwa nítorí pé ọkọ ní í ṣe orí aya ọkọ ní í ṣe orí aya gẹ́gẹ́ bí Kristi ti ṣe orí ìjọ ènìyàn rẹ̀ òun sì ni olùgbàlà ara ìwé mọ́ ń sọ fún wa níbẹ̀ ó ní kí àwọn aya kan máa tẹríba fún àwọn ọkọ wọn ó ní torí pé ọkọ ni orí aya gẹ́gẹ́ bí Kristi pẹ̀lú ti ṣe orí fún ìjọ àwọn ènìyàn rẹ̀ ta ni ìjọ àwọn ènìyàn rẹ̀ èmi àti ìwọ tó ń wò níbikíbi tó bá wà ìwọ ni ìjọ Ọlọ́run ìwọ ni ìjọ àti àwọn ènìyàn Ọlọ́run ó ní Kristi ni orí rẹ̀ náà ó ní gẹ́gẹ́ bí Kristi sì jẹ́ orí fún gbogbo ènìyàn ó ní nítorí pé Kristi gẹ́gẹ́ bí orí fún ìjọ àwọn ènìyàn rẹ̀ ó ní orí yẹn ni olùgbàlà ara ó ní orí yẹn ó ní òní olùgbàlà ara òun ní olúwa ara orí yẹn ni ọlọ́run ara ìtumọ̀ nǹkan tó ń sọ bẹ́ẹ̀ nìyẹn ẹ jẹ́ ká tún tẹ̀síwájú ká tún lọ ka ìwé àwọn ará Kọ́ríńtìn orí kọkànlá ẹsẹ̀ kẹta sí ìkarùn-ún ṣùgbọ́n mo fẹ́ kí ẹ̀yin kí ó mọ̀ pé Kristi li orí olúkúlùkù ṣe ń gbọ́ mi ṣùgbọ́n ìwé Kọ́ríńtìn Kọ́ríńtìn kínní orí kọkànlá ẹsẹ̀ ìkẹta sí ìkarùn-ún ó kà báyìí ó wí pé ṣùgbọ́n mo fẹ́ kí ẹ̀yin kí ó mọ̀ pé Kristi ni orí olúkúlùkù ọkùnrin ṣe gbọ́ kristi jésù olúwa wa òun ni orí olúkúlùkù ọkùnrin òun ni orí wa orí obìnrin sì li ọkọ rẹ̀ ó ní àwọn obìnrin tẹ́ ń wò yẹn orí tiwọn òun ni àpẹẹrẹ ọkọ lára obìnrin ni orí ẹ̀ tó ń rú kiri yẹn ó ní orí obìnrin sì ni ọkọ rẹ̀ àti orí kristi sì ni ọlọ́run wa ó tún sọ nípa ti jésù gangan pé orí ti jésù yẹn ni ọlọ́run orí tí jésù ń rù kiri yẹn òun ni àpẹẹrẹ tí ọlọ́run náà ní ara ẹ̀ ṣé a ti rí bẹ́ẹ̀ pé òun ṣe pé àwúlẹ̀ sọ ìdí èyí ni mo fi sọ pé ìyìnrere tèmi tí ọlọ́run gbélé mi lọ́wọ́ òun ni ìyìnrere ọ̀tun the new gospel àwọn ìyìnrere tí àwọn bàbá wa nínú ẹ̀sìn tó ti ń dín ìyìnrere tó ti ń wà ní ìwàásù tó ò wà tẹ́lẹ̀ àwọn eré àbí tí wọ́n ń fò àwọn eré àbí tó ò kà sí àwọn eré àbí tó ń sọ̀rọ̀ dé tó dẹ̀ ṣe pàtàkì tó jẹ́ pé ó ń fìyà jẹ àwa ẹ̀dá ọlọ́run lónìí ní tó mú wa sì wà nínú àìmọ̀kànmọ̀kàn the new gospel the new gospel ìyìn rere tuntun tí mò ń sọ̀rọ̀ lé lónìí ni pé orí ẹ orí mi òun ni àpẹẹrẹ ọlọ́run ní ara mi ẹ wo ọlọ́run wá bá mi lójú oorun mo ti gbàdúrà gbàdúrà gbàdúrà bí ìwọ pẹ̀lú ṣe ti gbàdúrà gbàdúrà o ti lọ ṣọ́ọ̀ṣì lọ ṣọ́ọ̀ṣì o ti ṣèṣọ́ òru wọ́n ti pè sọjí sórí òkè wọ́n ti pè sórí ìpẹ̀tẹ́lẹ̀ wọ́n ti pè sókè akíkẹ́mi wọ́n ti pè sórí òkè ọlọ́runkọ́lé wọ́n ti pè sí ti ìrábìjì wọ́n ti pè sórí òkè ìkòyí gbogbo ẹ̀ ló ti lọ o ti gbàdúrà ní pẹ̀tẹ́lẹ̀ o ti gbàdúrà lókè o ti gbàdúrà ní kọ̀rọ̀ o ti gbàdúrà ní gbangba ṣùgbọ́n ìgbésí ayé ò padà kí ló fà òun ni pé a ò fi òtítọ́ ọ̀rọ̀ gbogbo tó yẹ hàn wá tán àwọn ìyìn rere tí àwọn bàbá wa ń wà látẹ̀yìn wá àwọn ibi tí òde tí ọlọ́run ṣí mi lójú sí òun ni ìrere tèmi tí agbélémi lọ́wọ́ ṣe jẹ́ tí agbélémi lọ́wọ́ ṣe jẹ́ the new gospel àwọn ọ̀nà wọ̀nyí ló sì ń fi ìpọ́njú bá àwọn ọmọ ọlọ́run láti ẹ̀yìn ọlọ́run fúnra ẹ̀ ló wá tó sì sọ fún mi kán lọ ṣe báyìí kán lọ ṣe báyìí òun ni èmi ṣe o tí ọ̀nà mi fi là dèní láti ìgbà náà òun náà ni mo dẹ̀ máa ń ṣe fún àwọn tí ọlọ́run darí sí mi tí àwọn fún àwọn tí ó bá mi pàdé wọ́n ń wá láti orílẹ̀-èdè gbogbo tí màá bọ́rí fún wọn tọ́nà wọn dẹ̀ ńlá tí wọ́n á dọlọ́lá tí wọ́n á dọlọ́lá tó bá jẹ́ àìsàn ló wà nínú àgọ́ ara ẹ̀ tí èṣù gbé síbẹ̀ tẹ́lẹ̀ ni àìsàn á lọ wọ́n á da láyọ̀ títí di òní ṣùgbọ́n mi ò wá ní ìwàásù mi ò fi ṣe wàásù kó tó di àkókò yìí tí ọlọ́run sọ pé kí n fi sọ̀rọ̀ sọ kí àwọn ènìyàn kán lè mọ̀ pé òun ju bí àwọn bàbá wa ṣe fi hàn wá lọ nítorí tí a bá ń sọ̀rọ̀ tán bá ní wọ́n bọ orí kékeré ọ̀bọ orí ẹ̀ ká tó wí ká tó fọ̀ àwọn míì àti bẹ́ àwọn èèyàn àti bẹ́sẹ̀ táwọn ti ní ìbọrìṣà ní o babaláwo ní o rákìní kan ní o tí kì í bá ṣe pé ọlọ́run fúnra rẹ̀ wá tó fi hàn mí èmi náà bá wọn sọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ o àṣé ọ̀pọ̀ ìgbà orí làbá bọ làbá fi orí òkè lílọ sílẹ̀ àṣé ọ̀pọ̀ ìgbà orí làbá bọ làbá fi ògùngùn ṣíṣe sílẹ̀ àṣé ọ̀pọ̀ ìgbà orí làbá bọ tí ọ̀nà ẹni ìbá fi là kí ni ohun tó ti ń gbàdúrà sí láti ọjọ́ tó ti pẹ́ ogun olè sùn fi ń jà ọ́ kí ni ohun tó ń wò gẹ́gẹ́ bí ìṣòro nínú ayé rẹ orílẹ̀-èdè nàìjíríà ni mo wà gẹ́gẹ́ mo ti sọ lẹ́ẹ̀kan pàápàá jùlọ ní ìpínlẹ̀ èkìtì ní ìlú adó èkìtì ní state capital of èkìtì state tó bá fẹ́ pè mí nọ́mbà tèmi plus 234 7037993902 má pè é direct torí ìpè máa ń pọ̀ jù ṣùgbọ́n lọ fi gbólóhùn sílẹ̀ voicemail lọ lọ fi nọ́mbà yẹn sí whatsapp fi gbólóhùn sílẹ̀ fún mi màá dẹ́ ẹ lóhùn láti ibikíbi tí o bá wà ogun wo ló ń kojú pè nọ́mbà mi kí n má bàa gbàgbé nítorí mo ti máa ń gbọ́ ní ọ̀pọ̀ ìgbà 0244 wọ́n ní àwọn kan wọ́n ní wọ́n ń bọrí wọ́n ní wọ́n bọrí fún láti orí fóònù pé wọ́n ṣe fídíò wọ́n ní wọ́n bá ara gbogbo kìíní ẹ̀ ní nàìjíríà wọ́n kó sílẹ̀ wọ́n ṣe fídíò ìrọ́nà pa wọ́n gbá ẹni o wọ́n gbowó ọwọ́ ẹni wọ́n ò lè bọrí fún láti orí fóònù wọ́n ò lè bọrí fún in absentia o tọ́nà ẹ̀ ò bá dáa tàbí tọ́nà ẹ̀ ò bá dán tó tàbí tó bá ń ṣiṣẹ́ bí ẹni tó ń jẹ̀jẹ̀ ìlérí tí èṣù bá ti ṣóòkẹ́ tàbí tí àìsàn wà ní àgọ́ ara ẹ tó bá lóhunkóhun tó ti gbàdúrà gbàdúrà tẹnu sí tí ò rán ṣé o fẹ́ ní ọlà ni ó yẹ kó o ní ọlà o ṣiṣẹ́ débi pé èèyàn ní ọlà nǹkan tí àwọn ẹgbẹ́ ẹ ṣe tán fi ní ọlà o mọ̀ ọ́n ṣe dáadáa ṣùgbọ́n èṣù fọwọ́ bo tiẹ̀ kò jẹ́ kó o ní ọlà pé nọ́mbà mi kò wá bọ̀rí ẹ̀ ṣùgbọ́n orí dá ṣùgbọ́n mọ̀ wípé wọ́n ń bọ̀rí absentia àwọn oníjìbìtì ni ẹ̀ tó bá sọ pé wọ́n fẹ́ bọ̀rí fún ẹ orí fídíò náà tó máa ṣe irọ́ ni irọ́ ni o á kan gbogbo nǹkan tó máa fi borí fún ẹ àgbékan ẹlẹ́dàá ẹ báyìí àgbékan orí ẹ yẹn ni tá a dẹ̀ máa ṣàdúrà yẹn ọ̀nà yàrá wàá tọ́ ọlọ́run wò ní ọ̀nà míì wàá mọ̀ pé ọlọ́run tóbi wàá mọ̀ pé ọlọ́run jù bẹ́ẹ̀ lọ ó ṣe rere o ó ti dára fún ọ jẹ́ ìgbàdúrà fún ẹ tó máa lọ ká tó tún pàdé lórí broadcast mi ìgbà tọ́lọ́ bá tún sọ̀rọ̀ mo kàn fẹ́ sọ kìkì dá ọ̀rọ̀ kan ni ohun tí o ti ṣe wàhálà ṣe wàhálà gbàdúrà rẹ lórí gbàdúrà rẹ lórí tó ti lépa lépa lépa lépa tó o ti gbẹ́jù sílẹ̀ tó ti rò pé kò ṣeé ṣe mọ́ ọlọ́run ní kì sọ fún ẹ bó ti ṣeé tó bá ṣàmì ó ti rí bẹ́ẹ̀ god bless you kò lè yí padà jésù olúwa wa àmín àmín àmín ní orúkọ jésù.